jẹ́ àbẹ̀yìn tó gbogbo ọgbà sí àbẹ̀yìn tó ti tó ọba tá àwọn alákòóyè ọba tá àwọn aláìsọ kó níbi àwọn agbogbo wa àgbogbo ìgbẹ̀gbẹ̀ wa ẹni ìtọ́lọ́rọ̀ wa ti mọ̀nà kò ní sọnù mọ́ ọlọ́nkọ́ sí wa lójú mọ̀nà ẹni ìwù tó bá sọnù tó sí pọ́ ọlọ́run ọba náà lónìí kó lè mọ̀nà mọ́ kò sẹ́nìkan tó lè fi mọ̀nà ọlọ́run sọ wa nù mo ń jẹ́rìí pé ọkàn sọ lọ́wọ́ bá wa náà kò lórogún kan kò lẹ́gbẹ̀ra mo ń jẹ́rìí pé anábà Muhammad sallallahu alaihi wasallam ẹrú rẹ̀ ní ojúṣe rẹ̀ ní ọlọ́run táwọn náà bẹ̀lọ́ ń kájọ́ kan nínú wọn títí di ọjọ́ ìgbéra ìkìyàmù ó tó bí ìgbà mẹ́ta lẹ́nu gbàtílẹ̀ mọ́ yìí tí mo ti gbọ́rọ̀ tí mo gbọ́ sí bí lẹ́nu àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run ìyẹn lọ́jọ́ tòní gangan tó sì jẹ́ wípé kí n tó máa gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn wọn náà ni mo dìbì sọ́kàn wípé ìdí wọ́n ń sọ náà ni mo fẹ́ pe àkéèsí àwa mùsùlùmí sí gbogbo àwọn ọ̀rọ̀ tí mo mọ́ ń gbọ́ yẹn lórí rìn lórí rédíò lórí ìkànnì tó jẹ́ pé ó yàtọ̀tọ̀ síra wọn ohun tí gbogbo ẹ̀dá lórí tó dálé lórí jazahumullahu khairan òní wípé èéṣe ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ lọ́hùn ńlá fi rọ̀mọ̀dọ̀ àkíyèsí ńlá ni ṣùgbọ́n kò mọ̀ sáyé padà tó nǹkan kò mọ̀ sáyé padà tó nǹkan torí pé kó tẹ̀ jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ kí a máa pe ní sákèèsí ni ó yẹ kí a ti máa rí àwọn ìyàtọ̀ tó dáa bá a tó ti ń bẹ́ múra àti wọnú Ramadan àbí bá a ti lè wọnú Ramadan lọ́dún yìí láàrin wípé àwọn mọ̀tájìlù tó kún ó kúrò nílọ́pọ̀ méjì ẹ̀wọ̀n sọ̀láàdù tàràwì láwọn àdúgbò míì tó jẹ́ wípé ọlọ́run tí kádàrà káàkiri kọ́mọ́tí láti kọ́ sílẹ̀ wọ́n wá àyè kan tó gba àyè tó fẹ̀ tó tẹ́jú téèyàn lè ṣe ìbáradà sọ̀láàtù tàràwì bẹ́ẹ̀ torí pé kò sí mọ́sílù tí wọ́n kọ́ tí ẹ bá ṣàkíyèsí àwọn nǹkan yẹn àtòmí ìta tó lè mú máa tó jọra wọn ìgbà tí Ramadan bá parí láwọn nǹkan yẹn náà máa ń parí ìlọ́pàá táwọn ènìyàn lọ́hùn fi ń pe àkíyèsí yìí tá a bá sì wo dáadáa ọ̀gá ń ta fẹ́ sì mójú nínú ìbáradà nínú Ramadan òun ni ká lékún wọn ò sọ pé kó jẹ́ pípà náà láti náà tá a bá wá lékún èrè jẹ́ tá a jẹ lọ́dọ̀ Allah ẹlẹ́dàá wa táwọn ojú rẹ̀ yóò lékún ju gbogbo àwọn àsìkò ní àtìgbà ní ìtàǹtì náà pàápàá jùlọ lọ́dọ̀ ẹrúsìn ọlọ́run tó fi ìbáádà ojú rẹ̀ ọlọ́run torí ẹ̀lẹ́dìmọ̀ rinú àwọn ẹ̀rí kìí ṣe ọ̀kan kìí ṣe méjì mẹ́ta gbogbo ẹni tó bá se nǹkan báyìí ìyẹn nínú ẹ̀sìn èyí sáàbàn àwọn ọmọ òtásìbàn man qama ramadana imanan wa ihtisaban òǹdè yẹn ń gbogbo ẹni yòówù tó bá se sọ́lá bọ́yá ọ̀ràn àbí náà nínú ramadan imanan tó jẹ́ pé ìgbàgbọ́ òdodo ń bẹ lọ́kàn ẹ̀ wà sí sáàbà ọlọ́run ló sì mọ̀ dájúdájú pé òun fi nǹkan yẹn sìn nígbà náà ni rìsọ́ọ̀tì ó tó jáde bí kó jẹ́ pé gbófinrọ̀ láwo máa sọ fọ́jà mọ́ mi zambi alfa tó jẹ́ ẹsẹ̀ rẹ̀ fún gbogbo tó ti kọjá lọ àmàwọn ẹ̀sẹ̀ tó níbùkà tó dọ̀ràn yàn fóun gangan láti wọ́lọ̀ lálábùrú yìí mẹ́ tẹ́rí ẹwọ́ òde tó dé ẹni tó tún sin lọ́hùn nínú Ramadan nìyẹn o tó yẹ kó sin lọ́hùn tí ó sì tún sin lọ́hùn ní sin lọ́hùn bọ̀ tí ó tún sin lọ́hùn nígbà tó Ramadan bá lọ tán òun ló tún dàbí ẹni wípé ó súnmọ́ kóhun náà má jẹ́rẹ̀ ìbádà yẹn nínú Ramadan àfi tó bá yẹ kóhun tètà àbídé yẹn tí ò bá yọ kúrò nínú ẹ̀sìn lápèjúwe èèyàn kan ti sọ̀látù tàràwì wàwà imam aṣáájú kan tó jẹ́ imam ó ti sọ̀látù tàràwì ní ọ̀ndájí fáwọn ìmọ̀ọ́mù kan ilé ìlàtí wọ́n àhìdá ó ti sọ̀látù tàràwì fáwọn jàmáà míì ní oríta náírà náà fìnọ́pì lẹ́ìlà lálẹ́ ọjọ́ kan náà bóyá ní kò ní ti sọ̀látù tàràwì lálẹ́ ọjọ́ kan náà fáwọn jàmọ́ra míì ní Ṣakí tí ìbádà tí wọ́n fi ojú orí ọlọ́run yẹn àtàwọn kan tó jọ bẹ́ẹ̀ nítorí pé bí jàmọ́ra bá ṣe pọ̀ sí ńlọ rẹ̀ ó ṣe pọ̀ sí látọ̀dọ̀ wọn Allah subhanahu wa ta'ala ó fi gbogbo àwọn tó rán tó gbé dìde al-anbiya wa rusul alayhimu salatu wa salam ó sì wọ́n lẹ́ni ẹ̀sà ní o ọba anẹ́bẹ̀wà Muhammad sallallahu ta'ala sallam ó fi kọ̀gá wọn ìlúfà tó fi jẹ́ pé síra tọ́lọ́ fún anẹ́bẹ̀wà Muhammad sallallahu alayhi sallam ti ṣe al-Qur'an ó dúró lórí gbogbo àwọn síra tọ́lọ́ ti sọ̀kalẹ̀ kódà gbogbo ìlànà tọ́lọ́n fáwọn òṣìṣẹ́ láti ṣàyẹ̀wò ẹ̀ ẹ lè rí nǹkan kan tí ó jẹ́ nínú súnan àwọn ọlọ́run tó ti lọ tó sì jẹ́ dáàbì sin lónìí tí ó wà tọ́lọ́n fẹ́ràn kò sí kankan tọ́lọ̀ ń pè lẹ́sìn fáwọn ànábì tó ti ṣáájú alayhi salatu wassalam sáàsì máa fi nǹkan náà sin ọlọ́run tálùkì àmì ó dìde tọ́wọ́ ajẹ́ pé kò sí nǹkan náà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àyàfi ká rí nǹkan kan tọ́lọ̀ ń pè lẹ́sìn fáwọn ànábì sallallahu alaihi wasallam tí ó sì jẹ́ sí ńgbà tí wọ́n ìta àfi níbùkátà sí tíra ní ìjàlùkùránì lọ nìyẹn ìta lè rí òní tó jẹ́sìn nígbà tí wọn tó sì jẹ́sìn nígbà tànábì sallallahu ta'ala wa sallam kí sálùkì àmì òfìdè ìlọ́fà tó ti tẹ̀lé ọba anabi muhammad sallallahu ta'ala wa sallam tó fi jẹ́ afdalu rusul wal anbiya inú súnà rẹ̀ tí fi ń sin lọ́hùn tọ́lọ̀ ń paláṣẹ rẹ̀ òní kó máa sin Allah òjì sí tó kó láyé bó ti ti ṣẹlẹ̀ náà nìyẹn kò sẹ́nì kankan tó hùwà kí wà nínú àwọn ànábì ọlọ́run sáà sọ pé ńgbà tó dà nábì kan lọ́wọ́ dúró déédéé ló dúró tọ́ ẹni ẹ̀ta ni wọ́n àwòkọ́ṣe ni wọ́n gbogbo tá a lè fi ròyìn wọn pátápátá ó pé ó tún wá ń bẹ lára ànábì Muhammad sallallahu alaihi wa sallam ní àlékún ju tí wọ́n lọ ẹni tí gbogbo ayé wọ ọmọ wòkọ́sẹ̀ nìyẹn táyé òbí tàn táwọn tàbá sí ọdún nínú ìlànà ẹ̀sìn Islam tí wọ́n bá ti kàròyìn tán lọ́jọ́ ọdún àbọ́jọ́ kejì wọn ní ìjọba sì ń fẹ́ ẹ̀yin ọmọ ànábì sallallahu ta'ala sallam kẹ́ ẹ wà wòkọ́sẹ̀ ànábì máa fi kíni máa fi hùwà wọ́n máa ń sọ̀rọ̀ yẹn tí sábàbí kan bá ti ṣẹlẹ̀ bí kójọ́dún tó bá jẹ́ pé kìí ti ọdún mùsùlùmí wọ́n sọ wípé ẹ̀yin ọmọ lẹ́yìn ríńsá ọmọ Mariam ẹ máa wàwò kọ́ ṣe bó ti so láyé bó ṣe hùwà èmi ò tí ì gbọ́ rí kí wọ́n sọ pé ẹwọ tó bá dáánù sí sí wọn oníkẹ́ fi hùwà ó túmọ̀ sí gbogbo ògbésí ayé wọn èrè ni kò sáburú ń bẹ̀ pàápàá jùlọ níbi ìbáàdà ọlọ́run mo rí nǹkan kan tó ṣe mí mà lọ́jọ́ tá a lò ní ìjẹta ìjẹta yìí èèyàn kan wá ọ sálámà mo sì jókòó ti ẹni tó wá sálámà sí obìnrin lẹ́nu tó wọlé ẹni tẹ́mi jókòó sí ló wá wá wọ́n wá tó wá bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹni tí ọwá wáwá ni wọ́n wá dáàpọ̀ ẹ̀ wọ́n bá tún obìnrin mo ní subhanallah ìwọ ni ìgbà tó wọlé mi ò mọ̀ àti tí mo mọ̀ ni kílẹ̀ mọ̀ tó jẹ́ gàrí ní kọ́ọ̀bù nìkan ló tí ò fi lò ìsìnkú gbogbo ọ̀sán bẹ́ẹ̀ rí láyé pépèpé ni tí ò tó lẹ̀ tí ó ti tókè mo níwọ̀ ni ó ní bẹ́ẹ̀ ni mo ní Allahu akbar mo ní mo ń ràn kan pé kó máa lọ báyìí o ó ní ẹ̀mọ̀ pé ní Ramadan láwa ní tó fi bàjẹ́ ní tí mo fẹ́ yálò nínú ọ̀rọ̀ gan nìyẹn èlò òun ló kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀mọ̀ pé ní Ramadan láwa mo ní mo ń ràn kan kó máa wá lọ báyìí àti nígbà tí Ramadan bá lọ tán kó tún jára ẹ̀ òwò mọ́ ọba ló ti hátà sọ́lá tó bí múra nìyẹn àkọ́kọ́ ń táàbì ẹrú léèrè lórí ọgbẹ́ ìdàlùkìyàmà ó ní àsọ́lá ìyẹn tó bá jẹ́ kó ní ṣàhádà méjèèjì tó sáájú gbogbo ẹ̀ nítorí pé ẹni yóò tó jẹ́ pé kò tẹ ní ibi tó ti ní jábílé ìjẹ́rìí pé ọ̀kan tuntun ni Allah tó ti tọ́ka sí tí èèyàn bá ti ní àníbílẹ̀ ìrìsọ́lá sẹ́mọ̀ pé láti inú ibojì rẹ̀ ni wọ́n ti da ìyàbò àti inú ibojì rẹ̀ wọ́n ti da ìyàbò èèyàn wá sí sọ́lá nínú Ramadan ẹ̀sìn tí ní mọ́sọ̀lá tún yẹn ó ṣe é ṣe kó jẹ́ pẹ́rú ẹni bẹ́ẹ̀ àbúrò àwọn èèyàn bẹ́ẹ̀ ó ṣe é ṣe kí tàràwí wọn má dín tí rọmọdé wọn ti lọ ìyẹn ló jẹ́ ká máa nígbàgbọ́ tọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam àti kọ́lọ̀ wa ló gbé dìde tí ó sọ wípé èṣù òdì tí wọ́n mú so tí wọ́n mú dè àtàwọn akọ wọn nínú àwọn èṣù títí nígbà tí rọmọdé wọn bá ti dé ìdúnnímọ́ ìbáadà òjíṣẹ́ ọlọ́run sallallahu ta'ala sallam láti bẹ̀rẹ̀ dópin ayé rẹ̀ ẹ̀rí tó fún wa ni wípé kámọ́sí lọ́hùn yẹ́sú yẹ́sú ẹnìkan nínú àwọn tí mo gbọ́rọ̀ wọn lónìí tí mo gbọ́ sí ti wọn ọdún tó bá ṣe pẹ́rọ wọn táwọn bá jáde gbogbo oṣù tó kù sáàmà pariwo hílà hílò ní àwùjọ Nàìjíríà táwa yìí a a ní kígbe rògbòdìyàn kódà a ní kígbe kòtíkòtí ìdẹ̀kùn ọba ọmọ adama púpọ̀ nínú àwọn orípa tí ń bẹ fún kámọ̀síṣẹ́ ẹ̀sìn yẹ́súyẹ́sú káfí tọkàntọkàn káfí wójú rí ọlọ́run àkọ́kọ́ náà láti tàlàyé yẹn wípé ojú ọ̀nà tàbí ni sallallahu ta'ala wa sallam òun láti jọ o ẹlẹ́ẹ̀kejì ẹ̀mí wọn ó jẹ́ ní ẹ̀mí tó tàbá sábà lórí dáadáa tí ò ní yẹ kò níbò lórí ẹ̀ mọ́ bẹ́yẹn bá máa jí lóru tó mú ní ìbáadà ní sọ̀látù náà bílà lápèjúwe ẹni tí bá tẹ̀lẹ̀ sí yóò ti mọ̀ tó wá jẹ́ pé àláàmù lèyàn fi ń jí tó bá yá àláàmù ní jíyàn mọ́ èyàn ó máa jí àláàmù kù sẹ́jú mélòó kan tí ó rìn tọ́yà mẹ́rin bá tẹ̀ wá bí àlá tí ò sẹ́jì àláàmù mọ́ rárá yóò yà kù sẹ́jú mélòó kan àbí kó kọjá àṣẹ́jú díẹ̀ ara ó ti bá síkò yẹn ara ó ti bá mu bí ọba jẹ́ pé èèyàn ò ní àlàáfíà tó láti dìde ṣe ìbáádà yóò jí lásìkò kó tó tún máa wá oorun mi ara àwọn àǹfààní tó wà ń bẹ̀ nìyẹn abẹ́yàn ti bẹ́yàn lájí lágbo mẹ́sàn-án pé a ò tí ṣe sọ láti ń wò yìí ìgbà tó yí ìhàpadà báyìí orun wákàtí méjì mi tún tẹ̀lé kìí sábà rọgbọ ní tí èèyàn bá fi kọ́ ẹ̀mí téèyàn ò tẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà níbi ìdàkejì níbi aburú èèyàn fi sìgálẹ̀ ẹlòmí ìbẹ̀ náà tó fi sìgálẹ̀ àbọ́tí pẹ̀lú tọ̀fífọ́ ọlọ́run tí òye máa dúpẹ́ ẹ̀fọ́ lọ́ndọ̀ ni tó yóò tún máa sọ pé òun ò nígbàgbọ́ kóun lè fọ́ sílẹ̀ láyé òun ò nígbàgbọ́ kóun lè fi sìgálẹ̀ àdúgbò ẹnìkan tá a sọ fún sọ fún pé kí láǹfààní tó orin bí sìgá nígbà tó rí pé sọ̀nù fẹ́ pọ̀ àwọn ọmọ fẹ́ pọ̀ tí ó wà lọ́mọ yọ mu níjọ́ kàmù sọ fún pé kí lẹ lọ sí mẹ́yẹn àbádákẹ́ mo sáàfẹ́ mọ̀ tó lọ sí lálẹ́ nínú gbó nígbà tó ti tú láti tòsí onímọ̀lọ́pàá sìgá ni bí ẹ bá fún wọn ní àtẹ̀gúsí tẹ́ fún wọn ní oyin tẹ́ fún wọn ní wàrà wọ́n bèèrè sìgá o wọ́n wá sìgá kan bẹ́ẹ̀ ni àwọn onígbó ẹnìkan wọ ẹnìkan ńjọ́tẹ́ nìkan wọ abúlé wa ńjọ́ náà ló mọ ibi náà ti ń tagbó ní tí wọ́n máa bèèrè ni pé ẹ̀fọn olówó ogbó wọn ò ní làmọ́lẹ̀ ẹ̀fọn olówó tẹ́ àbìmù nǹkan tẹ́ bá ti fọn olówó ẹ̀mọ́ sọ ẹ̀ẹ́tẹ́ ẹ̀yìn òtẹ́ ìlèmọ̀ pé wọ́n ń ta nǹkan yẹn nídìí kankan òní ó wà kàn ó wá nira láti fi ilẹ̀ torí pé ó ti dára èèyàn mọ́ mẹ́nìkan nígbà ayé ẹ̀ ọlọ́mà ni sàmójúkò fún ọjọ́ títí wa náà dáa ẹ lè wọlé ẹ̀ láyé tó fi kó láyé kò sírú pẹ́ẹ̀kù tó lè lò ìdánimọ̀rùn yàrá kan náà ní ti lò lẹ́kọ̀ọ́ kò sírú pẹ́ẹ̀kù tó lè lò oorun sìgá ti kù pé ṣe kókó sìgá jọ sínú ilé èyí tó ti mu mu mu mu mu nígbà tó jáde láyé ara ń táwọn èèyàn sọ yìí pé àtìgbà tọkùnrin ti sìgá parẹ́ ọ̀pọ̀lọpọ̀ ò rántí pé àjálù alimatum àsìkò tí yóò kó láyé bẹ bẹ́ẹ̀ náà ni ooru ẹnu rẹ̀ tí bá ń sọ̀rọ̀ láì mu sìgá lásìkò yẹn sìgá náà ni torí pé àwọn orípa kan ti wà ń bẹ́ẹ̀ inú jẹ́ pé olè ní mẹ́sẹ̀ olè tó táwọn èèyàn wí yẹn òótọ́ ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn agbófinró wọ́n mú ju àwọn tíjọba ò kásọ sí lọ́rùn lọ wọ́n fi ń jẹun nì wọ́n mú wọ́n fàfà kúfà wọ́n mú mú kúmù tàwọn tí wọ́n mú lọ ìní tó mọ ẹ olè ní mẹ́sẹ̀ olè tọ̀ àmọ́ àǹfààní pé aṣọ ń bẹ lọ́rùn tàwa kò ti ń

kóra àmọ́ ṣẹlẹ̀ ńgbà téèyàn bá jòkó téèyàn ò sí láyé mọ́ nínú rẹ̀ orípa tí ó mọ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ òní pé ọlọ́run nífẹ̀ẹ́ tí bá ń dún ní mọ́ṣẹ́ rẹ̀ bó ti òkó kéré mọ́ inú lọ yòhíbù tàwàbí ọ̀yòhíbù ìmọ̀tàtọ̀hìrì tẹ́ bá rí gbogbo ayàtọ́lọ́run lóun nífẹ̀ẹ́ èèyàn kan tó sì tọ́jú máa sí tó fi nífẹ̀ẹ́ rẹ̀ ọrọ̀ ọkọ̀ nkẹ́yìn ní irú iṣẹ́ yẹn tí ó bá lè ṣe abẹ́ni tí ń ṣe sí rí ọlọ́run ọba níbi ọlọ́run fi ìfẹ́ rẹ̀ rinlẹ̀ tẹ́nìkan kò dákọ̀ ẹ o iṣẹ́ tí máa ń ṣe o ìlọ́ ìhìbù ẹni tí máa túbá tí máa ronú mútàtọ̀ àtàwọn oníṣẹ́ mímá ẹ̀sìn wọn mọ́ ìṣẹ́ wọn mọ́ níbàámu sí ìlànà ọlọ́run tí ẹ̀ bá dún ní mọ́sẹ́ ìbáàdà tí èsè pé ó ṣe ń gbà kan ó filẹ̀ ń gbà kan sábà bí ọlà ní tí ṣòro bá dé àwọn ibi sọlọ́lọ́ òtárọ̀ sọ́là ń sọ fún ń sọ fún ah, ọ̀kan náà wọn sọ̀háàbà wọ́n ní ìfàdé látàjílù ti já àkẹ́mọ́ sí ìsọ́lọ̀ máa sọ ìwọ ẹ̀ ó sì máa rí pé gbogbo ìgbà tó bá ti ń ké pọ̀ lọ́hùn ọlọ́run ti ṣetán fún tó ń pè é fún tàjílù ti já ó dàbí ìgbà tá a sọ pé ọlọ́run ó gbé wájú rẹ̀ gbangba báyìí ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ ni pé ó rí pọ́ lọ́hùn yóò dọ̀ ọ́ lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ìdàkejì o tí a máa jẹ́ lábò sí o wà máa mi yẹ́dùn ilà yẹ́dùn lọ ìfọ́kọ́ ha wà mọ̀ lọ́ọ̀lìmù ilà sayúbùlà di ọ̀bùlà àwọn tí máa ń hùwà pé kò sẹ́ni ó bi wá ẹnìkan bí mẹ́rẹ̀ pé àwọn táwọn pé kábíyèsí ń kọ́ sí ká máa bi wọ́n mú àwọn náà mọ̀ pé wọ́n bí àwọn àwọn gan mọ̀ mo ti gbọ́ lẹ́nu ọba kan tó náà ń ṣe wá àṣìjẹ̀ sáà lọ́ọ̀kẹ́rá ó ní ẹkàn fẹ́ mọ́ tàwọn sífírì ní ẹ̀ ń pé kábíyèsí publicly ló ti ṣe wá sí yẹn ó dàbí kó mọ́ gbé microphone lẹ́mọ́ ọba sí ni ó ní ẹkàn fẹ́ dá sí àwọn nù ní àbí ẹ̀yìn tó kù ọba ti pọ̀ ńbẹ̀ ó ní pé kábíyèsí ní ẹni tó bá yẹ kábíyèsí ní kó náwó àwọn èèyàn kàn ń wí bẹ́ẹ̀ ni òótọ́ ni táìtù lásán ni mo á fún lápèjúwe àwọn ọba tán ti yọ ní nàìjíríà mo ṣe kábíyèsí náà nù yàtọ̀ sí pé wọ́n bí wọ́n wọ́n tún yọ wọ́n tí ò sí ìrọ̀kan tó tẹ̀yìn ẹ̀sẹ̀lẹ̀ túláàsì ọmọ èèyàn ti gbà fọ́lọ̀ wà láhú asìlàmà máa ń fi sàmà wá tọ̀lá tọ́wà wàkàrà ọlọ́run olú ọjọ́ yóò kọlọ́run ó dá fún gbogbo ọmọ ádámà ni àbó dá fún orílẹ̀-èdè kan àbọ́dọ́dọ̀ kọ̀ọ̀kan túláàsì ọmọ ádámà ń gbà fọ́lọ̀ àbáyẹni ọlọ́run tí wọ́n gbà fọ́lọ̀ ní ọ̀rọ̀ wọ́rọ̀ tẹ̀lé tó sẹ́ni kankan tó dìlé rẹ̀ láàyò sàálò àmà àyà fàálù ma kábíyèsí nìyẹn a ní bílé rẹ̀ pa tó bá ṣe rẹ̀ ọ̀hún ìsàálù wọ́n gbọ́ ọmọ adámà lábílé rẹ̀ pátápátá olóore ilé karùn-ún a máa lé ní kò di ìbàjẹ́ Allah subhanahu wa ta'ala iná sọ̀lá tàtà ní ha ánìlè fàṣà tí sọ̀lá tó bá wọ́ ọ̀yàn lára tán èyàn máa jìnà sí bàjẹ́ gbogbo náà bàjẹ́ pátápátá èyàn máa jìnà sí téèyàn bá sì jìnà sí kó sọ̀tẹ́tà rẹ̀ kó fura sí rẹ̀ ní oṣẹ́ tí sọ̀lá tó máa ń ṣe nìyẹn lára àwọn nǹkan wọ̀nyí ó ní wípé a máa ha ẹ̀sẹ̀ ọmọ ádámọ̀ dànù ìbáàdà kan tó ṣe tí ò jáwọ́ ń bẹ̀ tó tó fi ṣerú ẹ̀ míì ní tí ń bẹ láàrin méjèèjì yẹn yóò ṣàhàdànù ẹ̀sẹ̀ rẹ̀ àfàwọn nílá nílá tó gbọdọ̀ tó bá ń bẹ̀ nínú àǹfààní yìí èyàn máa kú sórí iṣẹ́ rẹ̀ èyàn ti ń bẹ lọ́hùn pé ọlọ́run jẹ́ kásẹ̀ lọ́wọ́ kò sì kìí sàdúà nígbà tí wọ́n fẹ́ sìn ọlọ́run tí wọ́n ni ti ń sọ pé ọlọ́run dá sí ẹ wa pọ̀ mọ́ sí àwọn ẹni rẹ̀ iṣẹ́ rẹ̀ ò sì mọ́ ó túmọ̀ sí pé òróòró rẹ̀ yẹn ó fẹ́ kó tún ẹlòmíì jẹ́ bẹ́ẹ̀ nìkan ń fàyàn kó ní sọ́fù sọ́fù àkọ́kọ́ tó kejì lẹ́yìn èyàn ó ti dàngrèdì ẹnìkan àbí òmọrùkò tọ́lọ́ tó ti irú àǹfààní tó ti mú yẹn tó ti pé ogbó wa là ń bẹnu sọ́lá rẹ́kọ́ọ̀dù ẹnìkọ̀ọ̀kan yàtọ̀ síra wọn láti sọ́fùlà àwà dẹ́yìn mo sọ ń jò ní ìfẹ́ rọ́wọ́dọ̀ ní mọ́sálásí ànájú sallallahu ta'ala sallam àbí tí wọ́n bá ti mọ́sálásí lágo méjìlá òru ó là èèyàn tó máa dá àyàfẹ́ tó bá ti sọ̀lá tún zuhuri ń bẹ̀ tó túnmọ̀ pé bẹ́ẹ̀ náà lòun jókòó sí sáfì òbí tó òní ó ráyè nítorí ọ̀rọ̀ sáà náà ti sọ sọlọ́lá òsà sọ́là pé láàrin ibi yàrá mi bẹ̀ òun títí tí ti ń ṣe sọ̀lá àbáwọn èèyàn yìí mọ̀ bẹ́ẹ̀ náà báyé tí áwùkàmà kọ́ sọlọ́lá òsà sọ́là wà mí bàrí rọ́ọ̀dọ̀ fún air condition nínú mọ́sálásí yẹn síbẹ̀síbẹ̀ èrò sì múyàn ero kọ̀ọ̀kọ́ bọ̀ ń bá dìbẹ̀ náà torí ọ̀rọ̀ tó ti ṣe ọlọ́run bá sọ náà ni ọmọ adámọ̀ tó dín kòkòrò orin náà ni nípa ọjọ́ ọ̀lẹ̀kẹ́ nínú àwọn orípa tí ó máa bẹ fún dáńsọ yìí ó ní wípé èyí ọmọ ẹbẹ níbo jẹ àdáṣe ọlọ́run ọba lọ́jọ́ gbẹ́dọ̀ alìkìyàmà nígbàtọ́lọ́run nígbàtánà ní sọlọ́lọ́run sáàrọ̀ sálàm tó ròyìn àwọn èèyàn tó mọ̀ ẹ̀bẹ̀ lábẹ́ bòjì kó tó di pé òjò bíi méjì àbí mẹ́ta rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sẹ́yìn náà wa mọ̀ bó ti dérí lára ẹ sì ibi tó rùn wà sílẹ̀ a sì mọ̀ bó rùn dérí lára àwọn àpẹẹrẹ tó yẹ mọ̀ bẹ̀rù ọlọ́run yẹn òrùn tí ó wà súnmọ́ ọmọ èèyàn lọ́jọ́ tá à ń wí yìí kọ́dúnlá mẹ́ìlì tí ò ní ju bí lọ sí ọmọ èèyàn ó túmọ̀ sí pé yóò mọ̀ yọ yọ́wọ́ àkúbò jẹyọ kan péré òun náà ni bòjì àlà àrùsù ọlọ́run ìran kágbé látorí aṣáájú tó jẹ́ tẹ̀sìn adarí tí tẹ̀sìn darí àwọn èèyàn nínú wọn o ni ọ̀dọ́ tó dàgbà sínú ẹ̀sìn tó kan tán síbẹ̀ ọ̀dọ́ tó dàgbà sínú ẹ̀sìn ẹ̀sìn sábà wọ àwọn ọ̀dọ́ la ẹ̀yin ń tọ́lọ́ láyé nínú wọn òun lẹni tó jẹ́ pé ọkàn rẹ̀ máa wà ní masjid ní gbogbo ìgbà kìí ṣe ní Ramadan nìkan èyàn ní wagbo máa yóò mọ̀ sáásùrì ti tó tọrọ ti mára èèyàn mọ̀ sí nǹkan kan kò ní inú pé gbogbo àsìkò sọ̀lá pátápátá nílùú gbogbo àsìkò ni wọ́n máa ọmọ ìyá kan sọ fún mi nígbà tó ń lọ ó máa ń lọ rajà ní Kánò ó lẹ́ni tó máa ra ọjà lọ́wọ́ ẹ̀ kóhun tó ra ọjà tòun tán kóhun tó jáde a máa pa three million kìí ṣe lọ́jọ́ kan o kóhun tó rajà tòun tán a máa pa three million bí two million bí three million ó ti di sọlá tuntun tí ẹ máa ń gbé wáàbí ìjọ ń bọ̀ yóò ní àsọ̀lá àsọ̀lá ẹ̀ẹ́ra àwọn àpátákó kéékèèké àwọn àkọlé lọ́dọ̀ àwọn tó bá gbọ́yé mọ́gùlàpù ní sọ̀lá wọ́n wá gbé fẹ́nu ọ̀nà a ti close pọ̀tọ̀lá kéèké pa a ti close pátápátá ẹ padà wá sábà sí ọlọ́run bá wa tán wọ́n ṣe bẹ́ẹ̀ ní sọ̀lá tó gbòòrò wọ́n ṣe bẹ́ẹ̀ ní sọ̀lá tó láàbùn wọ́n ṣe bẹ́ẹ̀ ní sọ̀lá tó mọ́gùn sọ̀lá tó lè ṣáà tẹbá wọ Madina ilẹ̀ Nàìjíríà mo tún sọ yẹn o tẹbá wọ Madina tó Rasul sallallahu alaihi wasallam ẹ̀rọ àwọn èèyàn tó sọ wípé ní sọ̀látù àlèṣà nínú Ramadan yìí ọjà ó ti dúdú bọ́ọ̀bù ẹyọ kan ò ní tàn bó bá tàn ọkà tàn fún security ni kò fẹ́ dá ẹyọ kan bẹ́ẹ̀ bọ́jà náà ti wò tóbi tó ẹ jẹ́ kẹ́ gbọ́ assalamu tó yẹ pé sọ̀làdù lè ṣáà tó jọ́rọ̀ yẹn wọ́n sálámà ẹ̀rìn iná ọmọ ọ̀gbà pin pin pin pin pin pin ọjà ọmọ ilẹ̀ padà torí pé sọ̀làdù tó kù díṣe tàràwí kì í sọ̀rọ̀ yẹn mọ́ láyò kálífù lọ́wọ́ náà fún ilà òsàn à nítorí àwọn òpèlè ọ̀ràn lẹ́yìn àwọn ìjọba náà sọ pé àkọ́kọ́ràn yẹn ni ẹni tó bá mọ bá tàràwí lọ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ padà sọ́jà sáwá ti sálámà sọ̀làdù lè ṣáà ọ̀pọ̀lọpọ̀ ti padà sọ́jà kò sì fẹ́sẹ̀ fún wọn àti gbọ́rọ̀ ẹni tó kù kí ní afẹ́ fàyọ ń bẹ̀ wọ́n jẹ́ èèyàn pa sórí rẹ̀ ẹni tó bá gbọ́ yé fúnra rẹ̀ náà yóò ṣe bẹ́ẹ̀ láwùjọ wa náà àbáwùjọ tá a wà yìí kọ́ tí ọjà ò mọ̀ pé ẹnìkan jáde lọ fún sọ̀lá tó yẹ kó rí bẹ́ẹ̀ kí la fẹ́ fi population kí la fẹ́ fi ṣe kí la fẹ́ fi dà láyé ìbèlè tàbí ọjọ́ ìbèlè àti ìyá gbogbo ọjà tó ń bẹ nílùú yìí nílẹ̀ Yorùbá ìfarapata ẹ káwọn tí ń bẹ mẹ́ẹ̀dé mùsùlùmí ló yẹ kọjá ti fà èèyàn wò pé lọ sọ́lá torí pé lè dúró mọ́ fún tí wọ́n fi wọ́n mọ́ lọ ó yẹ kó ti wà nínú àwọn èèyàn tàbí tí wọ́n parí sọ́lá kátó ọjà lọ èèyàn ti ń bẹ́ẹ̀ tàbá ní ẹ̀kẹ̀nàwọ́ sókè ẹ̀yìn mùsùlùmí dà tó sẹ́kù síbẹ̀ yàtọ̀ sáwọn èèyàn péréje tó lọ sí sọ́lá wọ́n tún ló ń kà tó pọ̀ rẹpẹtẹ nínú àwọn kan wọ̀nyí wọ́n ní wípé kéèyàn tẹra mọ́ṣẹ́ olóore a máa jẹ́ sábà bí kíkìnìfà ojú èjì sọfẹ́sẹ̀ ìlú àgàbàgebè kéèyàn mọ́kò ń a máa jẹ́ kéèyàn mọ́kò ń bẹ̀ eléyìí nìkan tí afẹ́kádì mú ti sin kádì mọ̀ pé in tí ó ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ìdí akin ọkàn ìdí amòrè ó ṣe pàtàkì téèyàn ó gbé àníyàn tó ga téèyàn ó sì ṣe sẹ́yìn bá dà ní sẹ́kúsẹ́kú yàtọ̀ sí nǹkan nǹkan tó bá jẹ́ pé kìí ṣe pa ṣe lọ́ràn yàn níta bá ṣe lọ́ràn yàn túláàsì ni àti tọ́lọ́ máa má ìlera wa àbó má gara wa pàápàá jùlọ àsọ̀là kò sígbà sẹ́yìn ó bọ̀ nínú pé àti sọ̀là tá a bá ti dààmú rè tá a sì fi kọ́ síbi pé ọlọ́run ṣàánú mi lórí ẹ̀ a máa ń béèrè àánú ọlọ́run àtìnà lọ́wọ́ ẹ̀ lórí pa a máa ń ṣe dùá ẹ̀ lọ́tọ̀ a máa ń tẹpẹlẹ mọ́ ẹni tó bá ní kẹ́sìn rọ̀ ń lọ́rùn a máa ń tẹ lọ́wọ́n bá fún un àwọn tí ó lọ ọlọ́run bá sùn kanlẹ̀ níbẹ̀ lọ́run fẹ́lẹ́ yìí tẹ́lẹ̀ ọlọ́run tẹ̀sìn rẹ ní ọ̀rọ̀ fún mi òun ló ga jù ní àdúrà nàbí sallallahu ta'ala sallam ìmọ̀ àbóyá ní kútùbà tó lọ mo ti sọ Allahumma ya muqallibal qulub sábẹ̀ kọ́lìbì àlàdé nì ìwọ náà ọba tó máa yí ọkàn bó ti wù bọ́ ọba ti fẹ́ fọkàn mi rinlẹ̀ lórí kí máa sìn ẹni tó jẹ́ pé ọkàn rẹ̀ ò ń gbà kankan kúrò lórí ẹ̀sìn ọlọ́run ìtumọ̀ lékún ni ẹni tí tó fi sọ látọ̀ ọ̀rọ̀ yẹn tán ti ń ṣe náà fílà tẹ́tẹ̀ tó ń wú lóru ẹni tó jẹ́ pé òun lọ̀gá ẹni tó bẹ̀rù ọlọ́run ẹni tó ṣe pé sọ̀lọ́lọ́ òtárọ̀ sálà òun lọ̀gá ẹni tí máa ń tọrẹ jù òun sì ní tálíkà tó tálákúta jù oní wa máa ń tọrẹ jù ẹ máa gbọ́ àwọn nǹkan tó ẹgbẹ́ téèyàn bá ń rò jinlẹ̀ lọ́pọlọ yìí bẹ́ẹ̀ ni lójú tọrọ àlábì tálíkà pọ̀ bọ́lọ̀ bọ́ ṣe ṣẹ̀ṣà bọ́lọ̀ ṣe ṣe bọ́lọ̀ ṣe ṣe sọ̀lọ́lọ́ sálà

oníkàwà náà wọn tọrẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tó lóore kálímà tó lóore tínú èèyàn ó ti yọ kọ́dà bá sẹ́yìn ẹ yọnú ẹ̀ pẹ̀lú mọ́bìnú mo fọlọ́m̀bẹ̀ kálímà tó lóore ra èkó oró bẹ́nu ọkàn ìyẹn fọ́ mọ́ ọ̀mọ̀ràn tẹ́ kan pé ti ṣe kan tó jọmọ́ tẹ́ẹ̀bì pé sákèésí tí ò tọ́ tóun lè má kà fún ẹnìkan máa sábà ọkọ̀ pété sọ̀rọ̀ ẹnìkan wọ́n máa sábà fi ọwọ́ òsì jẹ wọ́n fi mu mímu yẹn ló wá pọ̀ yóò ní ẹlòmíì lára láti máa sọ fún bóyá bàbá àbí ìyá bóyá òǹkù láti tẹ̀wọ́n nǹkan kan bó ti wù kó kéré máa lójú ọmọ ádámà tẹ́sán bá ti fẹ́ ẹ̀pẹ́ ní sákèésí ẹ̀ ẹ sì pé irú èèyàn yóò wù kó jẹ́ sákèésí yẹn torí kò tóbi jọ̀rọ̀ ọlọ́run bá lọ ọlọ́run tẹ̀sí ní rọrùn fún wa yóò tẹ látẹ̀wọ́gbà láyé níjọ́ gbọ́dọ̀ ìgbéyàmà kò ní jẹ́ àsàfidànù ẹjẹ́ ara rẹ̀ dájú wípé bí a ti ń bá rọmọdọ́nù ilẹ̀ kọ́lọ̀n ti rán fún ọjálẹ̀ gbogbo àlékún tá ń lékún tá ń lékún tá ń lékún kó sì mọ̀ tẹ̀síwájú lọ bẹ́ẹ̀ nígbà tí rọmọdọ́nù ọba sí mọ́ títí tó fi ìgbésà ayé wa wọ́n á bí lọ́rọ́ bá kà á ta yá ti ẹ̀kẹ́ yẹ̀kín أقول ما تسمعون واستغفر الله تعالى لي ولكم إنه الغفور الرحيم اللهم إنزل الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واذكروه على نعمه وعلى آله يذكركم واذكروا الله تعالى أنه الله يعلم ما